gbogbo ayé ẹ mọ̀ gbà mí lórí ọ̀rọ̀ pé wọ́n dájọ́ kú fàdédoyin èmi èé sọrí mi ì sọrí adédoyin o ẹ gómìnà <laughs> ọ̀rọ̀ dojú ẹ̀ adeleke ó fọhùn jáde o ó ní oríṣiríṣi nǹkan làwọn èèyàn ti ń gbé káàkiri orí social media o kódà ó láwọn kan sọ wípé òun fẹ́ dáríjì adédoyin òun fẹ́ pardon ẹ̀ ah ah ó ní ẹ mọ̀mọ̀ kó bọ̀wọ́bọ̀wọ́ ẹ mọ̀mọ̀ kó bọ̀ mí lọ́wọ́ èmi ò yé sọ̀rí adédọ́yìn o gómìnà adélékè tìpínlẹ̀ ọ̀ṣun ó pariwo ta o ó fariwo ta o ó ní lórí ọ̀rọ̀ kú timothy etí mi ti gbọ́ mẹ́wàá o kí wá gangan ni gómìnà sọ kí ló sọ lórí wípé wọ́n lòun fẹ́ pádùn adédọ́yìn gbogbo ẹ̀ ẹ̀yin èèyàn wa àti lórí ọ̀rọ̀ wípé òun fẹ́ dá ìyá ìyá adájọ́ adépèlé òjò pé òun fẹ́ dá ìyá yẹn dúró òun fẹ́ rìtáyà ẹ̀fọ́sífìlì bí àṣàwọ̀ eléèbó gómìnà ti sọ̀rọ̀ lórí ẹ̀ o kí wá ló sọ gangan ẹ̀yin èèyàn mo tún ti gbé e dé o bó ṣe ń lọ ni o ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ bó ṣe ń lọ. lórí ọ̀rọ̀ èyí tó ti ń jà rìnrìn ńlẹ̀ tó ti tó bí ijọ́ mẹ́ta lẹ́yìn ìgbà tí adájọ́ adépèlé tó dájọ́ ọkú wípé ẹ lọ yẹgi ẹ yẹgi fún adédọ̀yìn adédọyìn pé apààyàn ni ó ní ẹ lọ yẹgi fún ẹṣẹ ìgbàgbé lórí ìgbẹ́jọ́ tí gbogbo ayé tí wọ́n ń fojú sọ́nà fún tó wáyé lẹ́yìn ìgbà tí ìdájọ́ yìí tó wáyé tán o tí màmá adájọ́ adépèlé òdó tó gbèdájọ́ kalẹ̀ wípé ẹyin adédọyìn rèé ó jẹ̀bi ikú apààyàn ni ẹ lọ pa ẹ yẹgi fún un láti ìgbà yẹn òun lọ̀rọ̀ mọ̀ tí ń jáde kódà oríṣiríṣi àwọn èèyàn ti ń sọ̀rọ̀ àgbà agbẹjọ́rò ni ẹyin aliyu san <laughs> yomi aliyu òun ló kọ́kọ́ sọ̀rọ̀ o ló ní gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adeleke ìwọ̀n ti ń gbìyànjú ó ti fẹ́ gba ọ̀nà kọ́rọ́ yìí o wípé màmá adájọ́ tó dájọ́ adépèlé òjò ẹ wípé wọ́n ní wọ́n fẹ́ wọ́n fẹ́ kíyà òun kó lọ ṣe kíni kó lọ rìtáyà láìpẹ́ ọjọ́ ní tipátipá dandan ìgbà yẹn ẹ tí Yomi Aliu tó sọ̀rọ̀ àwọn èèyàn eh, oríṣiríṣi àwọn èèyàn náà sọ wípé eh, àbí gómìnà yìí bóyá nù kákọọsì kan náà jọ wà ìyẹn Adeleke ṣùgbọ́n nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lónìí yìí gómìnà ti sọ̀rọ̀ o gómìnà Adeleke sọ̀rọ̀ o olóríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń gbọ́ táwọn èèyàn ti ń sọ káàkiri ìgboro wípé eh, Dr. Abdulrahman Adedoyin tí wọ́n dájọ́ ọkú fún wípé kí wọ́n lọ pa lórí pípa tó pa Timothy tó lọ lọ́ọ̀jì sóòtẹ́ẹ̀lì rẹ̀ tí ń bẹ nílé Ifẹ̀ ó láwọn èèyàn ń sọ wípé gẹ́gẹ́ bí gómìnà òun fẹ́ lo ìlànà ìbójú àánú wo ni ẹ wípé òun fẹ́ bójú àánú òun fẹ́ bu wo Adédoyin ó ní ó ní ìsọkúsọ mọ̀ lélẹ́yìí irọ́ tó mọ̀ jìnnà sóòótọ́ ó mọ̀ lélẹ́yìí bóòlù wọn ṣe bójú àánú wò ó ilé ẹjọ́ ti dájọ́ wọn ládédoyin jẹ̀bi ikú ẹ wá lèmi fẹ́ mo fẹ́ bójú àánú wò ó pé mo fẹ́ yí ìdájọ́ ikú padà pé mi ò fẹ́ jẹ́ kán pa á ó mà pariwo <laughs> ó ní kò rí bẹ́ẹ̀ o ó nírọ́ ni o ó ní sẹ́ẹ̀rí gbogbo àwọn tí ń dán gbogbo eléyìí wò ẹ̀ ó láwọn tí wọ́n jọ táwọn nínú òṣèlú àwọn ni wọ́n ń gbé gbogbo eléyìí káàkiri kódà ó ní wọ́n tún sọ wípé Adédoyin báwọn jọ ní nǹkan ṣe papọ̀ ó lóun ò máa Adédoyin rí mi ò mọ̀ rí àìsàn rẹ kì í sọmọ ẹgbẹ́ wa mi ò kàn tí ẹ bá ní nǹkan kan ṣe pọ̀ ó ní ẹ mọ̀mọ̀ fi ọ̀rọ̀ kọ́rọ́kọ́rọ́ ẹ mọ̀mọ̀ fi kọ́ lọ́rùn Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun òun ní ń pariwo ó ní wọ́n ń gbé káàkiri wípé Adédoyin tó jẹ́ pé òun ló ní ilé ìyẹn eh, yunifásitì tó wà ní ìpẹtùmọdù ìyẹn Odùduwà yunifásitì wípé ọ̀rẹ́ ń ni wípé à àwọn jọ ní nǹkan ṣe papọ̀ wípé kinní kan ṣe kinní kan wípé à ó ní kò mọ̀ sí ní tó jọ́ bẹ́ẹ̀ ó ní gbogbo ayé ẹ̀ mọ̀ gbà mí ẹ mọ̀ mọ̀ kó bọ́ bọ́ ẹ má mọ̀ kó bọ̀ mí lọ́wọ́ ó ní oríṣiríṣi ọ̀rọ̀ yìí ló ti ń jẹ́ káàkiri o ó ní kódà wọ́n tún fìgbà kan sọ wípé ẹni tó jẹ́ adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀ṣun màmá Adépèlé Òjó wípé òun fẹ́ forcefully ẹ jẹ́ kí ìyá yẹn kó lọ rìtáyà dandan ní dandan láìpẹ́ ọjọ́ ó ní rọ́ ni ó ní fake news ni wọ́n fẹ́ kó bọ̀ ọ́ bọ̀ mí bọ̀ wọ́n fẹ́ kó bọ̀ mí lọ́wọ́ ni bí ìgbà kan fẹ́ bàjọba mi jẹ́ ni ó ní tèmi gbẹ́kẹ̀lé ohun tèmi sì nígbàgbọ́ nú ẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ni wípé ohun gbogbo aráàlú bá ti fẹ́ ó lóun lèmi lọ́wọ́ sí o èmi ò lọ́wọ́ sí nǹkan tára ìlú ò bá ti fẹ́ o ilé ẹjọ́ ti gbé ìdájọ́ kalẹ̀ ẹ̀ẹ́n judiciary ti dájọ́ ó ní èmi ò ń dá sọ̀rọ̀ tó bá ti tí ì bá ti sọ̀rọ̀ executive ẹ gẹ́gẹ́ bí gómìnà èmi ò ń kọjú mọ́ èmi ò ń ranjú èmi ò ń yọjú ràn ibi tọ́rọ̀ ò bá ti kàn mí mi ò ń yọjú ràn ìyá adájọ́ ti dájọ́ ti gbẹ́jọ́ wọ́n dẹ̀ ti gbé ìdájọ́ òdodo kalẹ̀ gbogbo ayé sì ló fara mọ́ ìdájọ́ òdodo tí wọ́n gbé lẹ̀ lórí wípé kí wọ́n lọ pa Adédoyin ni pé torí òun gangan òun ló òun gangan ló pa Tìbútì ó wà nú àwọn tí wọ́n jọ pa ó ní kí wàá ló wá kẹ̀mí gẹ́gẹ́ bí gómìnà ó ní ilé ẹjọ́ ti dájọ́ ah ní tí ilé ẹjọ́ ti dá òun náà lèmi náà tẹ̀lé èmi ò ń ṣọ̀tá àlú o gbogbo nǹkan tí ìlú eh, aráàlú bá fẹ́ òun lèmi fẹ́ o ọ̀rẹ́ aráàlú lèmi o gómìnà Adeleke ló ń sọ̀rọ̀ o ẹ wo oríṣiríṣi ọ̀rọ̀ òun làwọn èèyàn náà tí wọ́n ń gbé káàkiri ẹnu o ó ní sẹ́ẹ̀ rí gbogbo àwọn tí wọ́n ń gbé káàkiri ẹnu yẹn ẹ̀ ó ní ẹ má dá wọn lóhùn ó láwọn tó yẹ pé wọ́n jẹ́ ọ̀tá wọn tí wọ́n fẹ́ kó ń ṣubú ó láwọn ni wọ́n ń gbé gbogbo ọ̀rọ̀ yẹn ni wọ́n ń gbé káàkiri o ó ní bá gbàgbé ó ní ṣe bí Yomi Aliu náà kọ́kọ́ sọ̀rọ̀ náà nga yẹn wípé òun fẹ́ ó tó jọ bẹ́ẹ̀ ó ní gbogbo tí wọ́n ń sọ yìí ó ní irọ́ ni èèyàn mo wá fẹ́ kẹ́ ẹ máa kọ́mẹ̀ǹtì ṣé mọ̀ pé wọ́n ní nínú rúmọ̀ báwọn èèyàn bá ti ń gbé rúmọ̀ wípé ìgbà òdodo a máa lórí social media káàkiri ó ti tó bí ijọ́ mẹ́ta ṣùgbọ́n lónìí gómìnà ti sọ̀rọ̀ kódà òní olónìí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn gómìnà Adeleke ló sọ̀rọ̀ kódà wọn ni wọ́n tún sọ wípé Adédoyin tẹ̀ ń wò yìí wípé ọmọ ẹgbẹ́ àwọn ni wípé kì í sọ ọmọ ẹgbẹ́ PDP o kódà wọ́n tún ní wọ́n tún sọ wípé àyẹn tó gbẹjọ́rò nínú àwọn agbẹjọ́rò Adédoyin ní kóòtù nígbà tí wọ́n gbé lọ kóòtù tí wọ́n ń ṣètò ìdájọ́ ẹ̀ wípé àwọn tó wá gbẹjọ́rò fún pé kan nínú wọn pé ọmọ ẹgbẹ́ àwọn ni ó ní kò sí tó jọ bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn agbẹjọ́rò ní ẹ lọ wádìí gbogbo wọn dáadáa wọn yìí sọmọ ẹgbẹ́ wa o èmi àti Adédoyin àìsọ̀rẹ́ o <laughs> gómìnà Yẹrí ó ní ẹ má kó bọ́ọ̀bọ̀ bọ̀ mí lọ́wọ́ ẹ̀yin èèyàn ojú wo lẹ̀yin fi wò ó gómìnà ti sọ̀rọ̀ o ó ní wọ́n ti dá ẹjọ́ ọkú wọ́n ti dá fún un ó ní wọ́n sọ pé òun fẹ́ òun fẹ́ yí ìdájọ́ padà ó ní kò sí tó jọ o bóun lòún ṣe máa tọwọ́ bọ̀ dájọ́ sọ ń dá dájọ́ ni kí ló ń mọ̀ nípa káwọn ó dájọ́ ọlọ́run kò sí tọ́ka wọn o òun ò mọ́ Adédoyin òun ò mọ̀ rí o àwọn òun sọ̀rẹ́ kò sí àwọn òkàn tí ẹ bá ní nǹkan kan ṣe papọ̀ ilé ẹjọ́ ti dájọ́ ó ní kó lọ fèsì ẹjọ́ ẹ̀ pípa kí wọ́n lọ pa òun ò yí padà o ò bójú èwo wá ní tẹ́ wá fi ń kó mi lọ́rùn ó ní kò kàn mí o gbogbo ayé ẹ má dá wọn lóhùn o gómìnà pínlẹ̀ Ọ̀ṣun Adeleke òun ló sọ gbogbo eléyìí o ẹ̀yin èèyàn ojú wo ló kọ sí yín ìyàwó lẹ́yìn fi wò ó bó lẹ́yìn ṣe rí ṣé bẹ́ẹ̀ lórí ṣé bẹ́ẹ̀ kọ́ ẹ máa kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ bá mi ṣíà ẹ̀ pẹ̀lú gbogbo àwọn èèyàn wa o latest update tó jáde látọ̀dọ̀ gómìnà ìyẹn tìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke lórí ìdájọ́ ikú tí wọ́n dá fún Adédoyin tán lòun ló pa Timothy tí ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ló pa Timothy tí wọ́n sọ pé kí wọ́n lọ kí wọ́n lọ yẹdi fóònù náà ipa ẹni bá ti ṣe nǹkan téèyàn ò ṣe rí dandan ní kójú rẹ̀ kó rí téèyàn ò rí rí ẹ o onílọ́rí ọ̀rọ̀ ya adépèlé òjò ó ní kò sí tó kàn pé gbogbo tí wọ́n ń gbé pòun fẹ́ rí kí ìyàwó lọ rìtáyà láìpẹ́ ọjọ́ onírọ́ ni ẹ̀yin èèyàn ṣé bó ṣe rí náà nìyẹn ẹ máa kọ́mẹ̀ǹtì ẹ máa ṣíà ẹ̀ kó máa dọ́dọ̀ gbogbo àwọn èèyàn wa bẹ́yìn ò bá ti subscribe sórí ìkànnì wa Araba TV ah ah ẹ tètè ẹ subscribe kẹ́lì mọ́ gbádùn gbogbo àwọn update from time to time ẹ ẹ wá tan notification bẹ́ẹ̀ yẹn tán lẹ̀ òní ò mọ̀ notify yẹn anytime tá a bá ṣe live show tá a bá fídíò tuntun sórí ìkànnì wa bákan náà lórí facebook a wà ń bẹ Araba TV náà ni ẹ fọ́lọ̀ wa bẹ́ẹ̀ bá ti fọ́lọ̀ wa lórí facebook ẹ tún wá rí notification yín náà ẹ hàn ẹ lẹ̀ ẹ tán lẹ̀ bákan náà lórí tiktok ẹ fọ́lọ̀ wa náà ń bẹ kẹ́ẹ̀dì tán notification yín lẹ̀ gbogbo update abámúwá àti gbogbo àwọn ètò tá à ń ṣe lóríṣiríṣi lẹ́yìn ló mọ̀ gbádùn ẹ Adeleke gómìnà ó yẹ rí o ó ní mo yẹ ẹ́ <laughs> n tí ẹ ṣe tèmi ẹ mọ́ kó bá mi o bí ó bá jí ti kú náà ni ẹ jẹ́ kí wọ́n lọ pa Adédoyin o èmi ò mọ nǹkan kan o Adédoyin yìí sọ̀rọ̀ mi o Adeleke tọ̀sùn òun ló pariwo ẹ wò ó báwọn míì bá tún ṣe ń bọ́ sí wa lọ́wọ́ àtúmọ̀ mu wá èèyàn wa ẹ ṣe ń tẹ̀ ń wò wá bó ṣe ń la. Àràbà tẹlifíṣàn ní. tẹlifíṣàn ní o. online tv tàráyé ń gbọ́ Àràbà tẹlifíṣàn ní online tv